ìyìn rẹ̀ gangan yẹn ló ti máa ń ṣògo inú ìyìn yẹn gangan ló ti ń dáni lọ́lá mọ́mì níbi tí ẹ wà yẹn mo fẹ́ kẹ́ ẹ máa kọrin ọpẹ́ sí bàbá yẹn ẹ kàn wo ibi tí ẹ ti ń bọ̀ ẹ kàn ronú àwọn ìṣẹ́gun gbogbo ẹ kàn ronú àwọn ìṣẹ́gun gbogbo tí ọlọ́run ti ṣe fún yín lórí àwọn ọmọ yín lórí ọkọ yín ẹ ronú àwọn ìdá ẹ̀rí eh, ogun tó le jù tí bàbá mi ń jà fún wa <laughs> ogun tó mọ̀ sí tó dẹ̀ ń jà ní kọ̀kọ̀ ṣùgbọ́n mọ́mì ò ní ìṣẹ́gun ẹnìkan ló ń bẹ lójú ìjà rẹ mọ̀mọ́ ẹnìkan ló ń bẹ lójú ìjà mi ohun tí mo fẹ́ràn láti máa yan ọlọ́run lé lórí jù nìyẹn battle that I don't see but you are winning battle that I know I'm not even aware of but you are fighting. ẹ̀mí mímọ́ ọlọ́run mo tún wá dúpẹ́ lórí ilé mi ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ mà kú iṣẹ́ lórí àwọn ọmọ wa tó ń lọ tó ń bọ̀ ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ mà kú àgbàlẹ̀ wá ṣe báwọn ọmọ kan ló gbóúnjẹ parí mọ́mì tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó kú ṣe bá láboyún kan ló lọ labour room tí ò padà àwa máa lo àmàrọ̀ ọmọ gbé wọlé mọ́mí ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run sá ẹ máa ṣí ẹ̀yìn abiyamọ tẹ́ ń wọlé gbogbo àwọn abiyamọ tá a dẹ̀ ń ṣí àyẹn lórúkọ jésù bẹ̀rẹ̀ látòrí èmi fúnra mi gbogbo wa la máa ní ọjọ́ ayẹyẹ ọmọ gbogbo wa la máa ní ọjọ́ ẹ̀yẹ ọjọ́ ẹ̀yẹ àwọn ọmọ wa kò ní ṣojú wa bá a ṣe ń jẹ́ kígbe yìí tàn káàkiri àgbáyé. Ah! màmá tó rí àmì ṣe yìí lórúkọ jésù bẹ́ẹ̀ ṣe ń pín ìpàdé yìí tẹ́ ń fi ránṣẹ́ sáwọn ọmọ ọlọ́run tẹ́ ń jẹ́ kó tàn káàkiri àgbáyé ah olúwa ní kí n sọ sínú ayé àwọn ọmọ yín àwọn ọmọ yín á tàn ògo yẹn á tàn àwọn ọmọ yín ò ní tàn mo ní wọn ò ní tàn láyé nínú ògo wọn ò ní tán nínú oríire máa ṣàmì wọn ò ní nínú ìdìde wọn ò ní tán nínú ọjọ́ ayọ̀ wọn ò ní tán níbi ògo wọn ò ní tán ògo yẹn á máa tọ̀ nípasẹ̀ irúgbìn tí àwa òbí wọn ń fún yìí mo lógo àwọn ọmọ wa máa máa tàn wọ́n mi ẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run yìí dára sí wa ọlọ́run yìí dára sí wa ọlọ́run yìí dára sí wa ẹ wo iṣẹ́ agbára tí ọlọ́run ṣe láàrin àwa abiyamọ tá a bá kàn fi gbogbo ẹ̀ní yìn tá a bá fi gbogbo ọ̀sẹ̀ yìí yìn ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn pé olúwa ṣe for the powerful testimonies on this mountain for what only you are doing let's return glory back to him let's return all honor, let's return adoration ọlọ́run tó ń gba ògo lọ ọlọ́run tó ń gba ògo lọ ẹ jẹ́ adúpẹ́ fún ìyìn àná ẹ jẹ́ adúpẹ́ fún ongoing vigil táwọn abiyamọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ adárí gbogbo ògo padà fún bí ọlọ́run ò ṣe ẹ̀mí mímọ́ ò ṣe ọba áńgẹ́lì ò ṣe kìnìún ẹ̀yà júdà ò ṣe gbọ́ àdúrà jésù olúwa wa ẹ pé jésù ọlọ́run má jẹ̀mú gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi bí abiyamọ ó láàlè wọ ẹjẹ́ ń kọ́kọ́ sọ eléyìí mọ́ mi ó láàlè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó orí ọ̀fẹ́ ọlọ́run máa pọ̀ sí ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ o ó dìgbà tó bá ronú pìwàdà hallelujah kì í ṣe pé kò lè gbọ́ gbogbo ènìyàn kì í ṣe pé kò lè fiyè sí gbogbo ènìyàn kì í ṣe pé kò lè dá gbogbo ènìyàn lóhùn ó dìgbà tí ẹni yẹn bá ronú pìwàdà tó wá kọ sílẹ̀ á wá tẹ́wọ́ gbà á ó lè máa mú dúdú kó tún ló fẹ́ rí ọlọ́run lórí ọmọ ìkìlọ̀ ńlá ó lè máa ṣògùn níkọ̀kọ̀ kó o tún máa wá bí àdúrà ó lóò lè sin ọlọ́run àti mámọ́nì is either you be for God or you be against God maybe you are here you are like oh mo dẹ̀ ń gbàdúrà yẹn náà àjò tó tún ṣe yẹn náà ó ń gbàdúrà jẹ́ dúdú kéékèèké tó tún mú mọ yẹn kò jẹ́ kádùá yẹn yọ ó máa ń dorí àdúrà kodò ni ó máa ń díṣẹ́ àdúrà lọ́wọ́ ni ó máa ń kó èrè àdúrà ni ẹ pé Jésù mọ́ mi ẹni Olúwa gbà mí gbogbo ẹ̀ṣẹ̀ tó ń kó èrè àdúrà mọ́ mi lọ́wọ́ tí ò ti rí ìgbà bó ṣe tọ́ ọlọ́run gbọ́ àdúrà mo mọ̀ ọlọ́run wà fáwọn abiyamọ òtítọ́ mo mọ̀ ṣùgbọ́n ẹjẹ́ á kó àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí sílẹ̀ ó dìyàn sínú òun bá yan yòdì òun finú bá yan jà oníwà ọ̀tẹ̀ òun bàtẹ́nijẹ́ ní kọ̀kọ̀ òun purọ́ ní is my weakness òun bàdúrà jẹ́ ni ó ń bàdúrà jẹ́ ni ó ń bàdúrà jẹ́ ni mọ́mí ẹ jẹ́ ká gbé ìwà mímọ́ wọ̀ ẹ pé jésù màmá ó máa ń dùn mí tó bá rí àwọn aládùúà taṣọ wọn tún pọ́n tó bá rí àwọn aládùúà tí wọn ò jèrè àdúà nǹkan kan mẹ́yẹ níbìkan ni God is not wicked hallelujah ọ̀pọ̀ fúnra rẹ̀ ló ń wíkẹ̀dì rẹ̀ if that thing is too much why can't you call for holy spirit ẹ̀mí mímọ́ a máa ràn yàn lọ́wọ́ èmi ti rí mo ti mo mọ ìrìn àjò ẹ̀ mọ́mí ohun tó rò pé ó lè yẹn á kàn fi rò ẹ́ lọ́rùn ìwọ náà wá máa wò pé how am I doing it mo dẹ̀ rò pé mi ò lè fi rọ̀ ilẹ̀ ni o mi ò dẹ̀ mo dẹ̀ rò pé mi ò lè fi ìmọ̀ tí para ilẹ̀ ni o mo dẹ̀ wò pé mi ò lè fi rédíò òru ilẹ̀ ni o it's because holy spirit has not taken it over mo dẹ̀ rò pé mi ò lè fi ìbátẹnijẹ́ ilẹ̀ ni o it's because holy spirit has not taken over tí ẹ̀mí mímọ́ bá wọlé ìrọ̀rùn ló máa fi filẹ̀ ẹ jẹ́ pé jésù gbogbo àbàdúà jẹ́ tó kù lọ́wọ́ mi ah gbogbo ìwúkàrà kéékèèké kéékèèké àìgbàgbọ́ tẹ́ ń wò yẹn ìwúkàrà ni ó máa ń bàdúà jẹ́ ó ní bí ìwọ bá lè ní ìgbàgbọ́ bí oró mustardi a little faith a little faith only you will command the mountain hold them and move what why a little faith a little faith will move that mountain ẹ jẹ́ àpè orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mọ́ gbogbo ìwúkàrà kéékèèké tó ń bẹ lọ́wọ́ àwa abiyamọ tí ò fẹ́ ká kéré àdúrà yìí tó fẹ́ jẹ èrè àdúrà yìí mọ́ wa lọ́wọ́ ẹni Olúwa fi àánú gbà á Olúwa fi àánú gbà á olúwa fi àánú gbà ẹ pé jésù ẹ sọ di àdúrà bẹ́ẹ̀ mọ́mí ẹ gbà á ẹlòmíì àgbàdúrà tán á tún lọ sínú yàrá á tún wọ ọmọ ẹ lépè àwa ni àdúrà yẹn ò gbà ó ti yí àdúrà yẹn dànù èpè èpè kan tó o bá ṣẹ́ mọ́mì ó ti yí àìmọye àdúrà dànù ìdí nìyẹn ẹ̀rí lọ́pọ̀ ìgbà tá a bá gbàdúrà tán mo máa ń kíyèsí ọlọ́run á jíṣẹ́ fún wa pé ẹ má jà o ẹ má bínú o nítorí pé kí ni satani mọ̀ wípé one single rot one single anger every hours that you are spent in the place of prayer ó ti dànù hallelujah o ìdí nìyẹn àkórí àdúrà mi lọ́sàn is not by might not by power kì í ṣe nípa ipá o kì í ṣe nípa agbára ohunkóhun tọ́dà fẹ́ ṣe láyé ohunkóhun tọ́dà fẹ́ dà òkè téèyàn fẹ́ gùn kì í ṣe nípa ipá àdúrà mọ́ ọlọ́sàn yìí nìyẹn lórí àwọn ọmọ wa ètò rere tẹ́ ẹ ní fún wọn yẹn lórí ìgbéyàwó yín ètò rere tẹ́ ẹ ní lórí iṣẹ́ yín ètò rere tẹ́ ẹ ní lórí ìlera yẹn hey I go for my medical check up every year hey it's not by might it's not by power but by my spirit said the Lord of hosts and that is where we are focusing today i want my children to come out good i want my children to come out fine i'm a disciplinarian mother hey it's not by might but it's, it's not by power but by my sweet said the Lord lift up your voice and pray olúwa kí ló bẹ lọ́wọ́ mi bí abiyamọ ó láàlẹ́ wà nínú ẹ̀ṣẹ̀ yìí ká ní kí orí ọ̀fẹ́ ọlọ́run máa pọ̀ sí ẹdí àgbà mọ́ mi ó ní rárá o èèyàn lè máa wá àdúrà lójoojúmọ́ ó ní what shall we then say Romans six verse one shall we continue in sin that grace may abound Only God forbid ẹ rí wípé nígbà tí ádámù àti ifá mọ́mì tí wọ́n gbọ́ràn sí ejò láíláí yín lẹ́nu kí ló ṣẹlẹ̀ wọ́n sọ ipò wọn nù níwájú ọlọ́run ohun tẹ́ṣẹ̀ máa ń ṣe nìyẹn ó máa ń sọ ipò ẹ̀dá nù ohun táyé ń pè ní weakness yẹn mọ́mì síìnì síìnì hallelujah ẹ jẹ́ àgbàbọ̀ if you can run to Holy Spirit I trust God he will save you he will rescue you you want to you are into a habit you are like how can I come out of it you can come out of it when Holy Spirit take over you can come out of it when Holy Spirit consume you why am I emphasizing this you can't be praying like this for your mother for your children you can't be praying like this and their lives remain the same when sin is loaded in someone's life Eat, eat up the fruit of prayer ó máa ń jẹ èso àdúrà ni àìlẹ́mí ìdáríjì yẹn ó máa ń jẹ èso àdúrà ni àìfarajì nínú iṣẹ́ olúwa ó máa ń jẹ èso àdúrà ni disobedience unforgiveness all those things that were listed in that book of Galatians Galatian five nineteen to downward twenty we have to go we have to leave it so that our coming every day mọ́mì kò ní lọ lásán ẹ sọ fún ọlọ́run olúwa kí ló ń bẹ lọ́wọ́ mi tó fẹ́ kí ìrìn àjò abiyamọ mi ó lọ lásán God give me a prayer in the place of prayer this morning while I was preparing for this prayer and it caught my attention olúwa ni mo gbọ́dọ̀ gbà á láàrin àwọn abiyamọ hallelujah ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ ẹ jẹ́ á sọ fún ọlọ́run olúwa kí ló kù lọ́wọ́ mi tí mo ṣì ń bá jà kí lóhun tó ń bẹ lọ́wọ́ mi tó lè jẹ èso àdúrà mi tí ò ní jẹ́ kí rìn àjò àdúrà yọ lórí àwọn ọmọ mi ẹ̀mí èpè olúwa láwọn abiyamọ kan máa ń ṣépè èpè náà máa fi ń jí àwọn ọmọ wa olúwa ní kẹ́ ẹ jáwọ́ olóhun tó ń kó àdúrà yẹn nìyẹn ohun tó jẹ́ ó ti gba ọ̀pọ̀lọpọ̀ àdúrà lórí òkè yìí lórí ọmọ ó ti rin ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò àdúrà ó yẹ kọ́mọ yẹn ti sáré jù bẹ́ẹ̀ yẹn lọ ó yẹ kọ́mọ yẹn ti ga jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n èpè ẹnu rẹ bíi màmá ó wá bẹ̀ẹ̀sì ẹ̀rí rẹ aleluya ẹ mọ̀ pé sátani gbọ́ ni ìdí nìyẹn mọ́mì o gbọ́dọ̀ mọ bá a ti gbàwé àtàdúà kí ló máa máa ṣe fún ẹ láì ṣe pé anybody yàn án ó máa jẹ́ kó wà calm ó máa pa ẹ̀rùn ara yìí aleluya ìgbà míì gan tó o bá fẹ́ bínú tó o bá fẹ́ wọn ọmọ lépè Ah, màmá yẹn ní sàmú ah, àwọn abiyamọ kan ń wọ̀n wọn ọlọ́run ló tú tàbí àmọ́ mi ìbá ṣépè fọmọ ẹ̀ báyìí ará bùwọ́ tó onítàárọ̀ ọmọ pé sóhun dẹ̀ ló bí òhun dẹ̀ ló bí o ó mọ̀ wípé èpè ẹnu rẹ bí abiyamọ àdàbí tí ìbá ṣe inú yẹn lọmọ yẹn gbà jáde tó bá ti jẹ́ inú yẹn lọmọ yẹn gbà jáde ohun tó bá wí àṣẹ ni ohun tó bá ti sọ ló di àṣẹ ni ìdí nìyẹn gbọ́dọ̀ wà ní ìkíyèsára ẹ pé jésù sátánì ò wá ní jẹ́ kí èèyàn máa lọ bí àdúrà ní máa lọ a ní máa lọ ó wà ń lo kìíní ìwọ ló kàn rí i pé i'm only scolding that child no every of your word over your child is ready. gbogbo ọ̀rọ̀ ẹnu yín lórí àwọn ọmọ yín ló ní agbára nínú ẹ̀yin lẹ́rù pé i'm only trying to scold her i'm only trying to scold him no devil take it and manifest that word in the life of our kabalabo shendelia ẹ pé jésù ah àṣẹ ẹnu mi bíi màmá tí sàtánì wá ń lò lòdì sí ayé àwọn ọmọ mi àṣẹ ẹnu mi bíi òbí tí sàtánì wá ń lò ẹlòmíà wo rè á ní ṣe mo lè bímọ báyìí sàtánì adé ni àmì ìwọ ló sọ bẹ́ẹ̀ when God has compromised you that none shall be barren. That is the word you should be prophesying over yourself, over your womb. You lay your hand upon your womb. You this womb, you carry your baby. Whether the devil like it or not, God, Lord has proposed it. The Lord has said it that this my womb, you will carry your, your baby because your word are weighty and they are powerful. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Olúwa jọ̀ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ń da àdúrà mi nù bí mo ṣe ń pọnmi àdúrà mọ́mí ẹ̀ ń pọ́nmi àdúrà mà dádì mi ẹ̀ ń pọ́nmi àdúrà sà gbogbo ẹ̀ṣẹ̀ tó ń dá omi àdúrà mi nù olúwa ní jẹ́ káwọn abiyamọ ro wà ní ìrònú pìwàdà kọ́ wá àwọn ohun tí mo fẹ́ mú jáde nínú àdúrà wọn láàrin oṣù mẹ́fà aleluya èmi ò mẹ́ni tí ọba ọ̀run ránṣẹ́ sí ó ní tó bá lè jáwọ́ nínú èpè ṣiṣẹ́ tó bá lè kọ èpè ṣiṣẹ́ sílẹ̀ lórí ọmọ kó wá báwọn rìnrìn àjò àdúrà yìí láàrin oṣù mẹ́fà á wá rí ògo tó máa ti inú ayé ọmọ yẹn jáde ẹ̀rù àbá ó dá gbàdúrà báyìí ìwọ ẹ̀mí èpè àṣẹ èpè lẹ́nu mi bí abiamọ sọmọ wàá ní ó yá gbiná ó yá gbiná ó yá gbiná ẹ̀pẹ̀ Jésù. sọ̀rọ̀ òdì yẹn just echo the word it is well just say it is well that is why we need the holy spirit because it will calm us down in some things ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ̀mí èpè nínú mi ẹ̀mí èpè tó ń ṣiṣẹ́ òdì lórí àwọn ọmọ mi wà ní bá iná jáde ó fa èpè ṣiṣẹ́ tí sátánì ta tó fi ń yí omi àdúrà tí mo ń pọn lórí ọmọ dànù olúwa ní kí màmá yẹn ronú pìwàdà olúwalẹ̀yìn abiyamọ tẹ́ ẹ máa ń ṣépè fún ọmọ mo fi jésù bẹ̀yìn mo fi ìkúnlẹ̀ abiyamọ tẹ́ ẹ fi bí àwọn ọmọ yẹn bẹ̀yìn ẹ jáwọ́ nínú èpè ṣiṣẹ́ lolúwa wí ẹ jáwọ́ nínú èpè ṣiṣẹ́ ẹ jáwọ́ nínú èpè ṣiṣẹ́ ẹ jáwọ́ nínú ọ̀rọ̀ òdì sísọ sí ayé àwọn ọmọ yẹn if you don't know what to say tọmọ yẹn bá mú yín bínú just say holy spirit help me to say it is well it is well lásán tó bá sọ fáyé ọmọ ó máa well pẹ̀lú ọmọ yẹn ẹlòmíín máa jí láàárọ̀ kùtùkùtù kò tí ì fi nǹkan kan kẹnu èpè ló máa wọn mọ́ ó mọ̀ pàṣẹ ti wà lẹ́nu yín ni mọ́mì ẹ pariwo níbi tí ẹ wà yẹn ìwọ àṣẹ èpè tí sàtáni fi ń yí omi àdúrà wa bí amọ̀dànù lórí òkè wà ní ó yá báyìí náà jáde ó láà lè wà nínú ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ nìyí ká ní kí orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí ọ ní ó yá iná tì jáde iná tì jáde ẹ pé Jésù ẹ pé ìyàdúrà ẹ ti tara ẹ ti tara ẹ ti tara olúwa Jésù olúwa wa sọ fún Ọlọ́run ẹ̀mí àtúnbí ó yá wọ inú gbogbo àwa bíi amọ̀ ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ àwọn abiyamọ kí ìrìn àjò abiyamọ wa má jóná ẹjọ́ ẹ bá mi gbàdúrà yìí ẹni ẹ̀mí mímọ́ ó yá darapọ̀ mọ́ ìrìn àjò àwa abiyamọ kí ìrìn àjò wa kó má bàa jóná ẹ pé Jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ máa ṣí abẹ tí wọlé àwọn abiyamọ ò tí ì wọlé lọ́sàn-án let's begin to share today àwa tá a wà lórí youtube ẹ máa ṣíà àwa tá a wà àwọn ọmọ ọlọ́run ò tí ì wọlé lórí youtube ẹ jẹ́ a máa ṣíà fún wọn ẹ jẹ́ a máa ràn wọ́n lọ́wọ́ ẹ pariwo agbára àtúnbí kí èrè abiyamọ wa má bàa lọ lásán ẹ jẹ́ ká gbólúwa ní ká ṣiṣẹ́ lórí ara wa lọ́sàn-án agbára àtúnbí ẹ̀mí àtúnbí ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ mi ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ mi ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ mi ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́ mi bú àdúrà jésù olúwa wa ẹ pé jésù agbára ẹ̀mí mímọ́ tó bọ́ mọ́ mi lọ́wọ́ tí mo fi ń mọ́mọ́ rìnrìn àjò èpè wọ́n mi ẹ gbà ó ohun tọ́lọ́run bá tú lórí òkè yóò tú ni you are stupid lásán tó sọ yẹn o ti ṣépè fún hallelujah ṣó ṣó ṣé wọ́n ọmọ yìí wọ́n ọ̀rọ̀ ìtìbẹ́ o ti ṣépè fún ìwọ ló ń dàdú ẹnu ìwọ ló ń pọnmi ló tún dànù aleluya lórúkọ jésù àní pọn omi dá omi nù mo ní àní pọn omi dá ọnà mọ́ ó jẹ́ jẹ́ àgbà báyìí ẹ̀mí èpè tí ò jẹ́ kí gbólóhùn àti kó ṣẹ mọ́mọ́ mi lára àti kó wípé our children will be for science and wonder why would devil make them to be for the grace àti kó wípé none in my house shall be barren why would the negative words negative utterances you are saying concerning yourself is bearing that word. ẹja pé jésù agbára tí ò jẹ́ kí a ti kọ́ ṣẹmọ́ mi lára bí abiyamọ ó láwọ la máa jẹ́rìí àwọn kèfèrí mọ́mí ẹ gbà á ẹ gbà á àwọn àti kọ́kan it is written ó gbọ́dọ̀ ṣẹmọ́ wa lára torí pé torí wa la ṣe kọ́ it is written that you no be barren It is written that our children will be the head and not the tail. It is written that He's going to lift us up. It is written that wherever we, we step our feet, is going to take it over. Why will a, a nation want to consume me? Why will a nation want to consume my children? Mọ́mì kíní kan ló ń ṣiṣẹ́ òdì. Mo Gbogbo àbàdúà jẹ́ tó ń bẹ lára abiyamọ kankan níbí lórúkọ jésù iná mu lọ́wọ́ mo ní iná mu lọ́wọ́ iná mu lọ́sàn-án àti ọmọ kígbe gbogbo ẹ̀mí èpè lára mi ó fa èpè ṣiṣẹ́ fọmọ tó bà mí tó ń bá èso àti kọjá mọ́ mi lọ́dọ̀ wà ní gbiná gbiná gbiná gbiná oya àdúrà open your mouth and pray open your mouth and pray pray that prayer very well pray with all your heart a ti kọ́ lolúwa wí a ti kọ́ lolúwa wí a ti kọ́ wípé ọmọ yẹn máa sọ̀rọ̀ ṣe bóun ló ti ń ṣe láàrin wa yìí a kọ́ wípé inú yẹn máa gba ọmọ lọ ṣe bóun ló ti ń ṣe láàrin wa yìí a ti kọ́ wípé àwọn ọmọ wa máa débi gíga ṣe bára yẹn ló ti ń dá yìí màmá yìí gbàdúrà kí ló ń bẹ lọ́wọ́ mi tí sàtánì fi yí omi àdúrà mi dànù a olúwa àfinà mu olúwa finá mọ̀ kí ló ń bẹ láyé mi kí ló ń bẹ láyé ọkọ mi ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan wo ló wà lọ́wọ́ mi ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan wo ló wà lọ́kọ mi tá a fi ń yọ mi àdúrà tí mo ń pọ̀ lórí àwọn èso mi dànù olúwa finá mọ̀ olúwa finá mọ̀ olúwa finá mọ̀ wà dùà jésù olúwa wa fún gbogbo àwọn abiyamọ tá a rí àdúrà yẹn gbà lórúkọ jésù ẹ gba ìdálẹ́ láti ọ̀run ẹ gba òmìnira èso àdúrà torí pé ẹ gbàdúrà màmá yẹn ni ah, èmi lọ́lọ́run ń jíṣẹ́ fún màmá yẹn níbi tí màmá yẹn wà ó ń sọ nínú ara rẹ̀ pé ah, èmi ni mo níṣẹ́ tó ń jáde mo dẹ̀ wá sí ìrònúpìwàdà mo wá súre màmá yìí torí pé ẹ lọ sí ìrònúpìwàdà torí pé ẹ pinnu lókun àyà yín pé ah, èmi ni mo ń dán mi ọkọ̀ ayé ọmọ yìí rú lórúkọ jésù olùgbàlà ẹ̀rí tá ò wá rírí ẹ ṣàmì màmá yẹn màmá yẹn ti mọ́ra ẹ̀ ẹ̀rí tá ò rírí ẹ̀rí tá ò sọrí lórí ọmọ láti òní lọ ó tayé ọmọ yẹn torí pé ó ní olódìtọ́ àti olódodo ni ọlọ́run kì í kọ ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pìwàdà sílẹ̀ àwọn tí ò bá ronú pìwàdà ló máa ń jọ̀wọ́ sínú ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n àwọn tó bá jáde ìdí nìyẹn tó bá pe ọ́tàkọ̀ tó bá kan ẹ̀ màmá yìí jáde má tijú is an individual race tí wọ́n bá pe ọ́tàkọ̀ ní church tó bá jẹmọ́ tiẹ̀ kì í ṣe group race yó wàá dá dúró lọ́rùn ní gba èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ wàá dá dúró lọ́jọ́ yẹn jíṣẹ́ ọwọ́ ẹni tí ọ́tàkọ̀ lù bá kan ẹ̀ tó bá jẹ́wọ́ lóní mọ́ mọ́ má tijú rọra jáde mo wá súre sínú ayé màmá yìí bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ àní igbá ọpẹ́ tẹ̀ gbé rí ọ̀pọ̀ igbá ọpẹ́ tó yẹ kẹ́ ẹ ti gbé tí sátani fi èpè yí omi ẹ̀rí yẹn dànù láti ọ̀sán yìí lọ ẹ lọ́ọ́ máa gbégbá ọpẹ́ àṣẹ ọ̀run gòkè ẹ ò tún dá sunkún ìkọ̀kọ̀ mọ́ màmá yẹn á máa wò bó ṣe ń wá bí àdúrà wa lórí òkè ah, ah, báwo làwọn èèyàn ṣe ń gba ẹ̀rí tẹ́mi ò dẹ́ rí tèmi gba àṣírí lọ́lọ́run tún lọ́sàn-án mo gbàdúrà pátápátá màmá yìí ẹ bọ́ ohun tọ́lọ́run fi ń jí ọlọ́run nìyẹn á máa tú ibi táwa gan ò rí á máa ṣiṣẹ́ wo àwọn ibi tí sátánì ń sá pamọ́ sí mo gbàdúrà fún màmá yìí mo ní pátápátá lọ́sàn-án yìí ẹ bọ́ àṣẹ ọ̀rùngún olúwa ní kí màmá yẹn lọ nínú àwẹ̀ ọjọ́ méje àkórí àdúrà kan péré ló máa ma gbà olúwa láti ọ̀run ṣe ìrìbọmi ẹ̀mí mímọ́ fún mi olúwa ní èdìdí ẹ̀ nìyẹn olúwa àní ìrìbọmi ẹ̀mí mímọ́ tí ọ̀rọ̀ èpè àti òdì tí òfin ní tẹnu mi jáde sọmọ mọ́ tí sàtánì òfin ní fi ọ̀rọ̀ òdì ẹnu mi láti máa yí àdúrà mi padà láti máa da omi àdúrà mi lórí ọmọ olúwa ní kí iná ṣe yẹn gbà á o àlàáfíà fún yín mo lọ sínú ìwé Zechariah that book of Zechariah chapter four ẹ lè ṣe ẹ lè wí ẹ lè wí ẹ lè ṣe ẹ lè ṣe ẹ. lọ́sàn yìí kì í ṣe nípa ipá kì í ṣe nípa ipá kì í ṣe nípa ipá it is not by power nor might kì í ṣe nípa ipá mọ́mì kí lè tó yín gan fún ayé yín lọ́jọ́ alẹ́ kì í ṣe nípa ipá kí ni ètò yín fún ìdílé nígbà tí ẹ gbé e kalẹ̀ kì í ṣe nípa ipá kí ni ètò àti ìpinnu yín fún ayé àwọn ọmọ yín kì í ṣe nípa ipá o kí lohun rere vision àwọn ọmọ yẹn tí wọ́n ní lọ́kàn tí wọ́n ti bá wa sọ mọ́mì tẹ́yìn gan ti rí nínú àlá tí ọ̀run ti tú àsọtẹ́lẹ̀ rẹ̀ fún yín tí a ti rí kà nínú bíbélì kì í ṣe nípa ipá ibi gíga tí àwọn ọlọ́run ti ṣètò ìdí nìyẹn wàá rí ẹlòmíì á gbọ́ àsọtẹ́lẹ̀ á jókòó àsọtẹ́lẹ̀ yẹn ò wá ní wá sí ìmúṣẹ it's not that the prophecy was not real initially kì í ṣe nípa ipá ó ní kì í ṣe nípa ipá bí kò ṣe nípa agbára I'm reading from the book of Zechariah chapter four verse six ó ní ó sì dáhùn ó sì wí fún mi pé èyí ni ọ̀rọ̀ olúwa sí zerubabeli the same word is coming to all the mothers and fathers of nations on this mountain we are coming to pray every day truly over our children kì í ṣe nípa ipá. I fast every day over my children kì í ṣe nípa ipá. Ah, in fact, I do vigil. I walk in the vineyard of God in fact I swam the highest giver kì í ṣe nípa ipá ohun gbogbo tó ní kí n máa ṣe kì í ṣe nípa ipá ah mo gbọ́ ìwàásù pastor just a short clip Professor Yemi Osinbajo and he was talking about ah mommy we need sometimes we just need to know people's story our one minister to me in that short clip was that that was what God used to minister to me. Pure mommy, what you are doing, what we mothers are doing, that you are praying for your children every day, it's it's devil is ministering to you that it's not working. What then she shall. That man said, Mimoya, what about clipping? That man said, I graduated 1979 and she, he started working at age 23 hallelujah she he, he became a professor start acting as a professor from age 33 that is not where i'm going he now say something since i have started working from 1979 and even becoming a professor after 10 years He said, I have never in my life used a brown milk car. When he first of all made that statement, I was like, where is, where is he heading to? He said, I have never in my life used a brown new car. He said, since the 1979 that I started Allah Kaba Shadaria Kaba mọ́mí ẹ gbọ́ mi kò sẹ́ni tó páàsì tí ò ṣèdánwò kò sẹ́ni tó dókè tí ò la nǹkan kọjá má máa wá short cut kiri ibi tẹ́mi lọ nìyẹn o bàbá yẹn ní farabalẹ̀ and I pick that word he said the very first year that I will say I used brown new car in my life even as a professor was 1998 níbẹ̀ ló máa ti rọ́mọ tó graduate ní two thousand and twenty one January ó dẹ̀ ní mansion by March two thousand and twenty one farabalẹ̀ wàá rí ẹlòmíì ó gba àwẹ̀ ọdún kan ó gbàdúrà ọdún kan lọ́lọ́run ò tí ì dé ah, ọlọ́run yóò ní wá mọ́ farabalẹ̀ ibi tẹ̀mí lọ nìyẹn bó ṣá ń gbàdúrà yìí ẹgbẹ́ rí màmá tó jẹ́rìí lánàá tọ́mọ ẹ sọ̀rọ̀ yẹn màmá yẹn ní since day one tó ti bí ọmọ yẹn tí wọ́n ti ní kọ̀ǹsán gbogbo alágbẹ́rin yẹn lóru àná màmá yẹn ní i kept on praying i kept on praying títọ́ ọmọ yẹn fi di àgbàlagbà ọmọ yẹn ti oh five years kọ́lọ́run ṣẹ̀ wá la ọmọ yẹn lóhùn ní ọjọ́ sátidé kọ́mọ yẹn tó sọ̀rọ̀ bí ènìyàn mọ́mì kí ló ṣe ó farabalẹ̀ nínú ọlọ́run ọgbọ́n wà yìí farabalẹ̀ a máa ń fẹ́ wá short cut mírèkù ìdí tó ṣe máa ń gbégbè ìjẹlé wa lọ́wọ́ nìyẹn farabalẹ̀ hallelujah I read from the book of Ecclesiastes Ecclesiastes ó ń béèrè fọmọ kò tí ì dẹ lóhùn ó sọ pé kò ní dẹ lóhùn ó ń béèrè nǹkan kan lọ́wọ́ ọlọ́run that word minister to me myself Yesterday, the devil came to me and he was doing some analysis for himself, not me. Hallelujah. And the word I saw today minister to me, Olutayo Farabalẹ̀. My plan for you is greater than where you are today. Just calm down. The same message I'm telling you, my mommy, Farabalẹ̀, don't look for shortcuts and get frustrated. Don't look for kíákíá. Hallelujah. No house is built in a day. Go to any world. There is stages. There are what to do. Hallelujah. I read from the book of Ecclesiastes. Ibi tí Sàtánì máa ń ká ọ̀pọ̀ mọ́ nìyẹn o. Ẹlòmíì á wọ ojú Ọlọ́run fóṣù kan, ọdún kan, ẹlòmíì ọdún márùn-ún, ẹlòmíì ọdún mẹ́wàá ní ìwọ Ọlọ́run yóò lè dé Let me let me help myself and in the course of helping themselves they find themselves where they shouldn't have met themselves. What am I saying, mommy? Calm down. God is coming for you. I read from the book of Ecclesiastes 9, verse 1, and this word is for somebody. This scripture is for somebody. Live joyfully. Hallelujah. Oh, I read Ecclesiastes 9, verse 11. I return and sow under the sun that the race ẹgbọ́n mi o is not for to the swift yọ ọmọ ọmọ ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ ti dìde mọ́mì farabalẹ̀ ọmọ ẹ máa dókè don't tell me anybody celebrate greatness in the life of every children yours is on the way that's the way I live my life hallelujah and it's scriptural farabalẹ̀ your testimony is on the way. Don't look for shortcuts and be grounded. Hallelujah. I return and sought under the sun that the race is not for the sweet, is not for the intelligent, is not only for the knowledgeable. Àìmọye àìmọye àwọn tó wà intelligent tó wà stupid. Àìmọye àwọn tó wà knowledgeable ẹgbẹ́ ẹ̀rí bàbá yẹn as a professor he couldn't buy a brand new car mi ò sọ̀rí yẹn tán he know say but today God bless you farabalẹ̀ I love that word calm down is the meaning he say but today every year they will gift not that he buy they will gift so that something that's not come does not mean it will not come mommy mi farabalẹ̀ your God is coming for you hey you will farabalẹ̀ if that mommy that testify yesterday night ká ló ti padà nínú Jésù ní second year pé wọ́n mọ̀ yóò ti sọ̀rọ̀ ní second year jẹ́ lọ́lé aláwo kò ní gba ìyanu wọ́n á tún gbé ogun lé lọ́wọ́ torí èṣù ò ní free gift yó èṣù ò ní free gift so what am I saying over your child farabalẹ̀ over that marriage farabalẹ̀ look at me. My parents were separated for so many years. We were with our mother alone. But today they are living gloriously. They are five and seven. Kí ni mo sọ? Farabalẹ̀. Just allow God to run the race with you. Don't drop God and say you want to fight by yourself. It's not by might. It's not by power. But by my spirit, said the Lord of hosts. So what am I saying? Father Bale? Farabalẹ̀. Dama say today, I get minimum of three gifted brand new cars to the extent that I will even be rejecting some. I don't need it. If he has turned back, he wouldn't have enjoyed the grace. Mommy, great things is coming, is still coming away. If you know the plan of God for you, look at what he said in that book of Jeremiah. Jeremiah 29, verse 11. I know the thought that I have towards you. Hey, so why do you want to quit? Why do you want to drop God? Why do you want to let devil have a say? Only for I know the thought I think towards you. Ọlọ́run mọ ètò tó ní pé ó máa bímọ. Akọ́ wà nínú yẹn. Abo wà ń bẹ. Ìbejì kan ṣì wà ń bẹ. Ìbẹ́ta ń bẹ nú ẹ̀. So farabalẹ̀. Some people will rush for the IBS still pay a lot of money at the end of the day it will not come farabale. i mommy is a message calm down because god knows the thoughts that he thinks towards you and his thought is what only it is of peace so god always come to us in peace it may look like you are not there today but you will get there hallelujah it may look like today I cannot gift car but very very soon I will be dashing out cars because that is his promise for me hallelujah but I must not jump out of his plan attaining the height fulfilling that promise vision accomplishment is not by might you can't help God in the course of helping God many have fall off from the promise because they want to help God. You can't help God. We are too little to help God. Let God do what He wants to do in our life. Ẹ farabalẹ̀ lórí àwọn ọmọ yín. Jókòó ti àdúrà. Jókòó ti Ọlọ́run. Jókòó ti ìyìn. Jókòó ti iṣẹ́ Olúwa and let God fulfill himself. Only I know the thought I have towards you. So thought Ọlọ́run kì í ṣe pé kí lè yẹn break. I learned something from my mom even when they were separated is she sticks to god she never two things you see are children and church in that period are children and church and it spoke that thing at the end of the day ó jà fún wọn gbogbo àwọn tó dúró tì wọn tó ṣe lénìí ní wọn lọ́dún yẹn lọ́hùn-ún gbogbo wọn ò sí láyé mọ́ lónìí wọn ò jẹ́ èèyàn farabalẹ̀ God is a fighter let him fight for you hallelujah I always love God to fight for me I don't know how to fight myself but God cannot fight for you and you will not win ibo you will win people will not be wondering how she winning alabo shadaya you have a mighty man of warfare at your back farabalẹ̀ calm down. I am I know the thoughts I have towards you. Said the Lord of hosts. Ọmọ yẹn máa sọ̀rọ̀. Ọmọ yẹn máa lọ́kọ. Ọmọ yẹn máa sàn. God is in the business of healing that child. To give us an expected end. So there is an end to every journey and the end is goodness mercy shall follow us all through the days of our lives and we shall dwell in the presence of the lord forever and ever so as long as you are dwelling there is a good end but many want to many people want to extend themselves let me go back to where i was reading that book of ecclesiastes chapter 9 verse 11 ó ní I return and saw under the sun that the race ẹgbẹ́ ọmọ mi is not to the swift that is why mọ́mì inú ìrìn àjò ọmọ a kì í kẹ́gbẹ́ tó bá lè lọ́rọ̀ pé ìwọ àtọ́rẹ́ yẹn jọ lọ sí patí wo ó ń gbàdúrà lórí ọmọ ẹ̀ ní kọ̀rọ̀ ó ń rúbọ lórí àwọn ọmọ ẹ̀ ní ó ń ṣiṣẹ́ wo má fara wẹ́ anybody hallelujah èèyàn ń kẹ́gbẹ́ nínú eré ìje ọmọ o hallelujah that the race is not for the swift nor the battle for the strong tó bá jẹ́ pé is for the strong ni kí ló dé tí Dáfídì borí Gòláyátì ẹgbà mi <laughs> hallelujah so mọ́mì jẹ́ kájọ jókòó ti Ọlọ́run àjogún ẹni tó bá jókòó ti Ọlọ́run mọ́mì kì í pàdánù ògo let people mock you pé ìyá jésù ìwọ nìkan ni they will soon come and celebrate with you they will soon come and celebrate what God is doing in your life hallelujah not the battle for the strong not only the strong it is not the stronger people that win the battle is not for the swift nor for the strong neither yet bread to the wise, not yet riches to men of understanding. ẹlòmíì wá wo òyìnbó ẹnu ẹ̀gán lè dánjú tiẹ̀ lọ kó dẹ̀ má sí nǹkan kan lápò ẹgbẹ́ rí màmá tí mo ṣe aláàánú màmá ẹni ẹni tó ní ara ẹni gan ò ní nǹkan tọ́lọ́run ràn òun lọ́wọ́ láti kójọ raw cash nínú ìlú Amẹ́ríkà ó dẹ̀ ti ní investment properties it's not by might. Just calm down with God. Settle with God. Settle with God. Settle with God. Know that God in and out. Let God know that you have a good relationship with Him and He'll take over your life. No riches of understanding, nor yet favor to men of skill. So it's not the skillful, it's not about the kind of degree you have obtained as a professor he couldn't do anything until he was favoured so kì í ṣe nípa ipá mà now this is where i'm going but time ibi tí mo ń lọ nìyẹn o but time and chance that time will happen if you reside in God by the time some people's God will come money they have left ìgbà tọ́lọ́run àwọn kan máa dé mọ́ mi wọ́n ti lọ ṣé báwọn ẹ̀gbọ́n dáfídì ohun tí wọn ò lè ṣe ni dáfídì wá ṣe because time and chance happens to them all if you can wait upon the Lord settle with God calm down your daily prayer can't go in vain it's not by might it's not by power but by my spirit said the Lord a fẹ́ gbàdúrà mẹ́ta kan màá dẹ̀ ṣe orí ọ̀fẹ́ mo dẹ̀ fẹ́ ká gbà á o mọ́mì mi dáàdì mi ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ jọ̀ọ́ ẹ gbà á ẹ pe orúkọ Jésù agbára tó bọ́ lọ́wọ́ mi tí àwọn ọmọ mi ò fi ríre mú ẹ mọ̀ wípé àwọn ìrìn àjò kan òbí ló máa rìn fọ́mọ ọmọ wa gbé láti bẹ̀ àwọn àjò ògo kan òbí ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rìn òbí ló máa jẹ́ àtẹ̀gùn ẹ̀ ọmọ wa gbé láti bẹ̀ ṣùgbọ́n tí òbí yẹn bá wá sọ agbára yẹn nù o kò bọ̀mù ìtumọ̀ àdúrà yẹn nìyẹn o ẹ pé Jésù mọ́ mi ah agbára tó bọ́ mọ́ mi lọ́wọ́ ó lè jẹ́ agbára tó bọ́ mọ́ mi lọ́wọ́ tó jẹ́ kó ohun gbogbo sọnù mọ́mọ́ mi lọ́wọ́ ó lè jẹ́ agbára àdúrà yẹn agbára àwẹ̀ agbára ìfẹ́ agbára ìfifúnni agbára iṣẹ́ olúwa àwọn ìdáàbòbò àti àtẹ̀gùn abiyamọ fọ́mọ nìyẹn tó bá bọ́ ó máa fẹ̀tì ọmọ mo sọ̀rọ̀ nípa ìdámẹ́wàá ní ọjọ́ Sunday God showed me a light in that book of Deuteronomy twenty-eight Deuteronomy twenty-eight ọ̀pọ̀ wọn fẹ́ kà á ṣùgbọ́n sometimes you just need to read it from that chapter fifteen if I have not gotten the courage to read it Holy Spirit will not have illuminated it and let me see the light wọ́n ní eh so abiyamọ gan lè kó bọ́mọ nípa ìsọ̀dá mẹ́wàá ó lè ti pàṣẹ ẹ̀fọ́ ogun wọnú ayé ọmọ ọlọ́mọ tí ò tí ì bí. Deuteronomy chapter twenty-eight I take verse eighteen ṣé mo pé we all love to read from verse one to verse fourteen ṣùgbọ́n tó bá ti dé verse fifteen àyè fẹ́ kà á but sometimes just take calm courage summon courage and read it you will see yourself Holy Spirit will minister to you to liberate you the whole essence of the scripture is to shaping our life to to to correct us to bring us back ìdí nìyẹn tó bá ka ọ̀rọ̀ ọlọ́run if you are not broken down you are just reading a novel if you are reading a scripture and it's not like a sword kó máa ṣá ẹ báyìí kó máa ríra ẹ openly in it that person is just reading this as a novel that is why before you read it you pray holy spirit let me understand this scripture you pray before you read bible when you pray you will not discover that that same chapter you read yesterday the light the Holy Spirit tó máa ṣú ẹ will be a different light if you are reading that same chapter the following day it's still the same chapter but the word of God comes in diverse form Holy Spirit will illuminate it let me read that place àwa lọ sínú àdúrà yẹn agbára ìdámẹ́wàá ló bọ́ bí amọ̀ mi lọ́wọ́ tó dẹ̀ kogun bọ́mọ ìrìn àjò wa ṣe pàtàkì lórí àwọn ọmọ wa wàá rí abiyamọ mi irúgbìn tó gbìn nínú ìdílé òun lọmọ náà lọ ń kó nínú ẹbí so good seed I want to beg us my joy is to see every mother's flourish every family doing well all our children speaking kọ́ sọ pé ah màmá àwọn lẹ́rìí kan ẹ wá kí ọmọ lágbájá ní white house máa yá wọṣọ tó fine máa lọ God they are my products that's my joy And that will happen for every one of us in the name of Jesus. For all these loopholes, the devil is penetrating us as a mother. We need to watch it. Be a faithful tither. No matter what, títà ìtì ever bá one dollar má one dollar yẹn ruin hundred million glory. Only one dollar tó bá jẹ́ one dollar pay it. Encourage your children to start paying it ọmọ tẹ́ ẹ̀ bá fi kọ́ wọ́n fún ní ten dollar gbogbo ten dollar yẹn náà ló lọ́ọ́ fi ra candy ó tètè sọ fún pé ten dollar ìwọ nìkan kọ́ ló ní o ẹnìkan ń bẹ tó ń kíìpù ẹ tó ní one dollar nínú ẹ̀ á ti stick sí memory ọmọ yẹn so tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá ń gbowó kò ní ní lára ọ̀pọ̀ tó ní lára láti tẹríba fọ́kọ tẹ bá lọ wo ìrìn àjò àwọn òbí ẹ̀ òbí ẹ̀ náà tẹrúba fọ́kọ So he find she find it very difficult. Hallelujah. Because àwọn ọmọ wa èso ayé wa ni wọ́n. Okay, let me ask us. Why? Kan ṣe ń resemble wa. Hallelujah. Ọmọ tí ò bá ń ṣọmú àlè, ìdá kó jọ bàbá ẹ̀ as a replica. Ọ̀ kó jọ ìyá ẹ̀. Ó máa jọ ìkànnù wọn. Ìdí nìyẹn character tó bá rí láyé ọmọ just take a moment and look for the father ó di mọ́dà ohun tí ìyá yẹn jẹ ló ń gbé jáde yìí ohun tí bàbá yẹn jẹ lọmọ yẹn ń gbé jáde yìí abiyamọ tó jẹ́ pé ó máa ń bú ọkọ nínú ilé ni tọmọ yẹn bá délé ọkọ ó máa bú ọkọ ẹ̀ hallelujah ó máa bú ọkọ ẹ̀ ṣùgbọ́n abiyamọ my children knows if daddy travel they may not know what, when he's coming back ọ̀nà bá ti rí mi tí àwọn dishes mi ti yàtọ̀ oúnjẹ tí mo ṣe ti yàtọ̀ wọ́n máa sọ létí ara wọn ah that is coming tomorrow that is coming tomorrow wọ́n wá sọ fún wọn èyí tó jóbìnrin wọn ní you know what a máa ń ṣàpọ́nlé ọkọ ni oúnjẹ tó o bá gbọ́ fàlejò kọ́ lọ́kọ ẹ máa jẹ àpọ́nlé tó bá fàlejò kọ́ ló máa fún ọkọ ẹ torí pé kí ni he is the king in that kingdom he is the king in that palace ó ti máa stick ọmọ yẹn lórí tó bá wọ ilé ọkọ ọmọ yẹn náà àti mọ bá a ṣe ń ṣàpọ́nlé ọkọ kò ní gbójú sókè a ti mọ bá a ṣe ń ṣàpọ́nlé àwọn àna a ti mọ bá a ṣe ń ṣàpọ́nlé ìyá ọkọ a ti mọ bá a ṣe ń kó ẹbí mọ́ra ṣùgbọ́n mọ́mì tó bá rí i pé magnetation ìwọ tó jóbi ẹ̀ ó ti ń sọ sí ìdí o ohun tó máa gbé lọ bó ṣe ń lọ nìyẹn so mọ́mì àwa la ìwé àkọ́kọ́ táwọn ọmọ wa ń kà ẹ jẹ́ kán ka nǹkan rẹ lára wa o lórúkọ Jésù ọmọ àdára fún gbogbo abiyamọ I know God is breathing good mothers on this mountain let me read that place then we we'll pray oh my God ó ní ègún ni fún ọmọ inú rẹ̀ àti èso ilẹ̀ rẹ̀ ìbísí màálù rẹ̀ àti ọmọ àgùntàn rẹ̀ why did that cause came I too courage to read gbogbo mọ̀ pé gbogbo wọn fẹ́ kà á bọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan jẹ́ ká máa kà á ó máa dá wa padà sójú ọ̀nà ìgbàgbọ́ tẹ́ bá lọ wo verse one yẹn ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn olúwa ọlọ́run rẹ lónìí kí ló ń ṣẹlẹ̀ nínú agbo ìgbàgbọ́ àìfẹ́ gbọ́ ohùn olúwa tó bá ti lè bá wa wí báyìí tó bá ti lè chastise wa báyìí tó bá ti lè condemn wa báyìí ọ̀rọ̀ ọlọ́run gẹ̀dẹ̀rẹ̀ mọ́ mi olójú méjì ni idà olójú méjì ni it must be able to chastise you look at what God told us yesterday that word I'm still ruminating over it today olómọ mi you pray fervently did you take time to praise me fervently olómọ ọbẹ̀ mi náà wí ọ́ only you pray your voice will go only when last did you chose to just praise me and you lose your voice I say daddy I'm sorry a tún máa yan ọlọ́run lálẹ́ twenty one days wa tó ń lọ lọ́wọ́ olúwa ní ìyìn ọjọ́ mo dúpẹ́ o that mommy that led us in the praise yesterday lórúkọ jésù olùgbàlà ilé àti ọ̀nà yín kò ní dá fún orin ọpẹ́ màmá yẹn jọ̀wọ́ ara wọn about another four mommy or so they have released them torí olúwa ní mi ò gbọ́dọ̀ play ó lóun fẹ́ gbọ́ igbe òun fẹ́ gbọ́ ohun àwa bí amọ gangan ká gbé ẹbọ ọpẹ́ èyìn fóun ká fi parí ìṣòro yẹn fún ọjọ́ mẹ́ta a dẹ̀ ti bẹ̀rẹ̀ lánàá òní ni day two ìṣòro yẹn á wá parí lọ́la ó ní ká wà nínú aṣọ ayẹyẹ kì í ṣe bá ń ṣe fashion ohun olúwa ni ó ní bí ìwọ bá fara balẹ̀ gbọ́ ohun olúwa ọ̀pọ̀ lónìí wọ́n máa gbọ́ ohun olúwa wọ́n á tún máa ṣe analysis ẹ̀gbọ́n mi mi ò sọ pé kò sáwọn wòlíì èké o wọ́n ti kún gbòòrò lórí Facebook ìdí nìyẹn ìwọ fúnra rẹ gbọ́dọ̀ dá Ọlọ́run mọ̀ wàá fi ẹ̀mí dọ́gba o gbọ́dọ̀ ní ẹ̀mí kan tó gbọ́dọ̀ wà nínú gbogbo ayé kìrìsìtẹ́nì ẹ̀mí ìdá ẹ̀mí mọ̀ you must have it and how can you have it you have to pay sacrifice for it you must be able to fast you must be able to pray àwọn irú ẹ̀bùn bẹ́ẹ̀ o lè gbà á lórí eréfèé. When you see things happening in the life of some God's general, go and ask for the sacrifice they have paid. I had one of my father in the Lord. She prayed for like about three years. Apostle Ayọ̀délé Babalá tí gbogbo wa ń pariwo lónìí. Tẹ́ bá mọ iye ọjọ́ tí bàbá fi wà lórí ẹkún. E tí wọ́n ń gbàdúrà family fẹ́ jẹun that is why baba could do such when he was alive and that same work is still speaking today ọlọ́run nineteen thirty mo fẹ́ gbàgbọ́ra bíi ti nineteen thirty can you pay the price how many fast can you fast how many ìwà mímọ́ can you live in it doesn't come on the surface there are prices to pay. Hallelujah. Many want to enjoy the goodies, but they don't want to pay the sacrifice. Part of the sacrifice is this everyday prayer. Ọ̀pọ̀ wa báyìí kò rọrùn fún wa. I was I was begging God, can I quit prayer this afternoon because of my voice? I'm spe- I'm talking at the toughest most of my voice this afternoon. Those are sacrifice. Hallelujah tomorrow again every wednesday we fast on this monday ẹlòmíì ò fast yẹn rí kò dẹ̀ tí ìdàgbàlagbà o kì í ṣarúgbó ọ̀dọ́ ni ó dẹ̀ fẹ́ gba nǹkan láfọ́mọ́ hallelujah ó ní yóò sì ṣe ẹlòmíì ọlọ́run ò fíìlì ń pàtì nínú ìjọ ọlọ́run where he worship where she's worshiping she's not doing anything for God ẹ jọ ẹ̀yin abiyamọ tẹ́ ẹ bá wà lórí òkè wọlé rí kan yìí tó o tí ì máa ṣiṣẹ́ fọ́lọ́run jọ mo tún bẹ̀ ẹ́ go and look for something to do in the house of God you want your children to come fine do something for God it's a winning weapon in your hand be a worker in that church lẹ ẹ wo mọ́mì àwọn màmá tọ́lọ́run lò fún wa fún intercessory lórí òkè wọ́n ti gbà kọjá lè ní báyìí and I saw the tenacity tó fi ń gbà ayé àwọn ọmọ wọn dẹ̀ ń da bò nígbà tá ayé àwọn ọmọ wọn ń da níta wọn ò mọ ọgbà tí màmá yẹn ń wà nínú igbó àdúrà ní kọ̀rọ̀ thirty thirty minutes every day wọn gbà mo gbọ́ bó ṣe ń gbàdúrà lẹ́nìí olúwa jọ jẹ́ kí gbogbo àwọn ọmọ wa lórí òkè yìí kan mọ́ ọlọ́run every day màmá yẹn máa gbàdúrà yẹn why will their children not come for you why will God not raise the the, uh, the life of their children wọ́n ti ń sọ sídìí yẹn hallelujah mommy, what seed are you sowing for your children to germinate o gbọ́dọ̀ lè so nǹkan kan àdúrà yẹn mẹ́ta yẹn jẹ́ àgbà àkókò ti lọ alẹ́ yìí àwọn bàbá máa join wa fún revival ẹ má ẹ wo ìsìn alẹ́ lórí òkè yẹn má máa mí ìsìn àkókò ìsọjí ni every eight pm wa lórí òkè nine pm eight pm Houston time nine pm New York time that is our revival section that we always pray our father on this mountain will be joining us please don't be missing it àdúrà ń gbà fáwọn tó bá lè gbà àdúrà ń gbà fáwọn tí ò bá quit àdúrà ń gbà fáwọn tí ò bá kí ń sá kiri it's not about jumping up and down it's about being focused stay with God and the Lord will see us through ẹ jẹ́ àgbàdo olúwa jọ gbogbo ibi tí agbára ti bọ́ ọmọ mi lọ́wọ́ agbára ẹ̀mí mímọ́ tí sàtánì fi sọ ayé àwọn ọmọ mi di tọ́ yìí gbogbo ibi tí agbára ti bọ́ ọmọ mi lọ́wọ́ tí sàtánì fi ń jọba lọ gba ìjọba lọ lórí àwọn ọmọ mi lórí ìdílé mi lórí ọmọ tí mo fẹ́ bí wá ní olúwa tú mi sílẹ̀ lọ́sàn-án ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ agbára àdúrà ló bọ́ mọ́ ẹlòmíì lọ́wọ́ ah mọ́mí ẹjọ́ ẹgbà yìí táwọn òbí wa gbà fáwa ló gbà wá náà débí ẹ jẹ́ káwa náà dìde ká jígìrì lórí àwọn ọmọ wa iṣẹ́ rere táwọn òbí wa ṣe ló gbà wá kan náà débí ẹ jẹ́ káwa náà ṣiṣẹ́ rere lórí àwọn ọmọ wa torí ẹ̀ní kọ́ torí ọ̀la mà ní ẹ jẹ́ àgbà olúwa jọ gbogbo agbára òun gbogbo àwọn àmúṣagbára tó bọ́ ọmọ mi lọ́wọ́ bíi màmá tí sàtánì fi ń fìyà ẹ̀ jẹ àwọn ọmọ mi wàá ní olúwa olúwa bá mi dá padà ọ̀pá ìgbọ́ràn wa mọ́ mi àwọn ọmọ wa ló ń sọ ló ń fi ń yà jẹ àwọn ọmọ wa ló ń dásẹ̀ rí àfoníkọ̀rọ̀ ẹ jẹ́ gbàdúrà ẹlòmíà bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ àwa ni àwọn ọmọ ẹ̀ tí òbí yẹn ò bá wálé gbàdúrà ìdí nìyẹn wọ́n sọ fẹ́ yín mọ́ mi pray o especially tí ọkọ ẹ bá jẹ́ ẹnìkan tí ò sọ ohun tí ò kí ń bà. But do I find one more o I know what I'm saying pray o for your child ẹ pé Jésù agbára àdúrà tó bọ́ ọmọ mi lọ́wọ́ agbára àdúrà tó bọ́ ọmọ mi lọ́wọ́ tí Sátánì fi ń fìyà jẹ mí lórí ọmọ wa ní Olúwa dá agbára yẹn padà Olúwa dá agbára yẹn padà ah ẹ pé Jésù ẹ sọ ní àdúrà rẹ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá Jésù Olúwa wa ẹ wá pé Jésù ó ní kì í ṣe nípa ẹ pa ó túmọ̀ sí pé a nílò ọlọ́run gbogbo ohun tó wù wá lọ́kàn wa ní dáadáa tó wù àwọn ọmọ yẹn lọ́kàn ní dáadáa kì í ṣe nípa ipá àdúrà kan ìlà wa fẹ́ gbà ẹ sọ fún ọlọ́run ẹni ọlọ́run má jẹ̀mú ooo lórí àwọn ọmọ tó fún mi lórí ọmọ tó máa fún mi lórí ìdílé tó fún mi lórí àgọ́ tó fún mi ah olúwa má jẹ́ ó kú èmi nìkan tó bá ku ènìyàn nìkan a wàhálà dé ṣùgbọ́n tí ọlọ́run bá ṣe wà pẹ̀lú ẹ ó ní you've got be for me who can be against me nobody let them gather in twenty billions if God be for me who can be against me if God be for you my mommy who can be against you God bless you mommy Taiwo If God be for your children, who can come against them? Ẹ gba mọ́ mi olúwa jọ. Ẹ ṣí omi yẹn. Agbára tí òfin ní kú èmi nìkan lórí àwọn ọmọ mi. Agbára tí òfin ní kú èmi nìkan lórí ìgbéyàwó mi. Agbára tí òfin ní kú èmi nìkan lórí iṣẹ́ tí mò ń ṣe. Agbára tí òfin ní kú èmi nìkan lórí àgọ́ yìí. Wà ní darapọ̀ mọ́ mi. Darapọ̀ mọ́ mi. Ẹ pé Jésù ẹ sọ fún ọmọ bẹ́ẹ̀ kò ní kú ẹ̀yin nìkan ẹ máa lóyún lolúwa wí kò ní kú ẹ̀yin nìkan ẹ máa bí ọmọ inú yẹn ní àbíyè kò ní kú ẹ̀yin nìkan ọmọ yẹn máa bí àbíyè kò ní kú ẹ̀yin